أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين ولا فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته الحكم الله وبلا نجل التبركات يفعلفا وعبا ألفا وعبا كل شكوى النبي محمد صلى الله عليه وسلم kíra tí a fi ti dánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní iná ni Sahih Buhari kìtàbù siyam ni à ń kàwọ́ ibi kìtàbù sọ́ọ̀m ọ̀rọ̀ nípa àwẹ̀ bá a sì ní kí Ramadan ti wọlé tó báyìí ọwọ́ ọjọ́ jílẹ̀ tó kú náà ọlọ́run ti bá wa láyé àti láyé ti dá oríire tó wà ní Ramadan náà ti kẹ́rẹ̀ ìkọ̀kan ọlọ́ọ̀bà nípa farala àti àti kiri àti kí àlàáfíà àti kí owó àti kí ẹ̀mí gbígbùn àti kí ìsinà ọba àti kí ìmánì torí nínú tí ẹmẹ pàtàkì dáadáa ní imani imani tó yẹ koro abubi muhammad sallallahu alaihi wa sallam ni man sọ́mà ramadana ní imanin wa itisaban bufira lẹ́kọ̀ọ́ ma ta kọ́dùmọ̀ mi bambe nígbàrí ba ramadan pẹ̀lú imani tó yẹ koro imani tó yẹ àwọn nú wọ́n yẹ tábú tí o ma sì méjì ń wa itisaban àti nírètí nínú àánú ọlọ́wọ́ ba ọlọ́wọ́ sànú wọ́n yẹ gùfìdáwò máa tàbí jẹ́mọ̀ ní zambihi gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ṣe síwájú ọlọ́wọ́ fúnlẹ̀ jìn lọ́n nígbà fún àwọn ẹ̀ṣẹ̀ wájú wọn lọ́ọ̀bà wọn wọlé àtọ́lù kìlẹ̀mà one thousand nine hundred and ten mùrùkú bẹ̀rẹ̀ àbí dam àdúgbò bọ̀ asin an bin jurej an yahya ibn an abdullah ibn abdullah bin saifi an ikrimata ابن عبد الرحمن عن أم سلمة رضي الله عنها جوان ابن محمد صلى الله عليه وسلم أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم على من نساء الكفرين فقوا ويتي قلت إيه لا فقوا يا فقوا يعواتي من نساء شارا لما بدأ تسعة وتسعون يوما بتاع بتاع ويكون للمو يا وي فون دي بيوسو كان بعد after 29 days dédé àwọlíwá ọ̀rá àbáwọlíwá ní ìrọ̀lẹ́ àbí láàárọ̀ òtúnlá o inúkà hafta anna tí ó kúlọ sáàràn wọ́n ni òṣèlú ọba ìbúkú tó bá ní pé oṣù tó lò ní wọlé ìbá wọlíwá láàárọ̀ àbí wọlíwá nírọ̀lẹ́ ó ti kọlọ́rọ̀ fún wọlé وقال الدعاء ولباية قال إن الشهر يكون تسعة وعشرون يوما يعني أسفارين إما جاء 29 days so 29 days من oṣù máa jẹ́ 1911 حدثنا عبد العزيز ابن عبد الله حدثنا سليمان بن بلال عن حميد عن أنس رضي الله عنه قال الله سيدنا أنس رضي الله جنوسي أن ألا رسول وسلم نساء من نسائه بس إيلاو إيلاو يه بس إيلاو نانا كنت يبقى ويتي أو قوله أبقى يقفون أما قدروا جوس ماني لو دو شريعة إسلام ودي قدروا جوس يلزي وسكا يلزي وسكا يلزي وسكا يلزي وسكا يلزي وسكا يلزي وسكا ní yàrá mi olùmọ̀ sí yàrá mi ìjọba wà ní yàrá mi olùmọ̀ wọlúlé fún oúnjẹ rẹ̀ lẹ́fún wọn yàrá dalek ní ilá òní Islam gbogbo gbogbo ẹ̀ oṣù mẹ́rin náà ni àníbi wá sí bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀fún ìtì fún àwọn yọlẹ́nu fún yọlẹ́nu oníkáì àti ìyàwó fún fún oṣù kan òdì anas ọmọ inú ilé àbíbi sí kílám ni mo ní ròyìn ọ̀rọ̀ fún wa kàkánà ìtọ́ka sí rẹ̀ ẹsẹ̀ wá wú ẹsẹ̀ wá wú فقام في مشروب مش الأولى وأنه يراك تسعا وعشرون ليلة for 29 nights فور 29 ثم نزل علينا الوعاس قالوا قالوا يا رسول الله أني وجلوبا عليك شارني أصف الوفة ليلة والوفة تواتلي قال إن الشارع 29 29 days ودي والله تعالى أعلم وعليكم السلام بالله bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n bí nine days lóṣù lè jẹ́ kí ó jẹ́ takúnù ó lè jẹ́ kìí nine days ara o mọ̀ sọ́rọ̀ rẹ̀ ó ìjọba pé ìgbàlẹ̀ ìṣẹ̀sílẹ̀ ara máa sí ni so yàrá máa sí ni ara máa sí ni mo ní mo yàrá tó àlọ́gbẹ̀ ara máa sí ni tí ìṣe yàrá kankan náà wọn ìyàwó ẹ̀ bí pàbíta rúmẹ̀ àbí bí wọ́n pè é ojú ní lọ́wà ṣe pé ó ń kírun máa sí ń kírun àwọn èèyàn yìí ni wọ́n ti àdúgbò sẹ́yìn máa ṣeun ẹ̀ kírun jàmáà ẹ̀ kírun jùmọ̀ àdàmì kírun jùmọ̀ àyẹ̀lẹ̀ kan aláàjì rárá. mo sì gbọ́dọ̀ gbogbo àkínú wọ́n sì fọ́ ọmọmọdé ìgbà gbọ́kùn àwọn ìyàwó ẹ̀ so ẹgbẹ́ra mọ́kànlá ní iláwò ní kùrán ní láti kọ́ sàlàyé fún yí iláwò ní láti kùrán ní ọdẹ ní láti kùrán ní ọdẹ iláwò ní láti kùrán ní ọdẹ iláwò kò ní ṣe gbogbo lẹ́yìn àti àbẹ́tẹ̀lẹ́sẹ̀ ní ẹ̀lókù ya àtàwọn náà ní hújà kálùwàtà wà kálùwàtà yìí ti ń gbé létí ilé ìjà ni ilé láwò tí họ kálùwà ọ̀rọ̀ kálùwà náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀rọ̀ ìbéèrè tí wà fún ìbéèrè ń béèrè tí wà wọ́n lè pọ̀ fún àwọn torí ìdájọ́ àlẹ́ ń bílẹ̀ àyà fi mú ká ṣé ohun tí a ti ọ̀rọ̀ kan láwọn ọdún ìgbìgbì tí a yẹn mọ́ rẹ́ẹ̀dì ó ń gbé tí a yẹn bí ẹ̀jẹ̀ ó ní mahalan mahalan mahalan dáwò yẹrkùdùn máa ó ní wọ́n sáré bọ̀ wọ́n sáré bọ̀ wọ́n sáré bọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lẹ́pẹ̀ ní kọlù wa àwọn bí yàn nígbà wí àbáyọ̀ nínú tíga tí ìfáàdì nígbà tí kò kò fún ní èsì wọ́n wá sọ di personal ọ̀pọ̀lọpọ̀ issue wọ́n ní wọ́n mú ọkọ̀ bá bẹ̀rẹ̀ sí mú Dubai ẹ̀ka ara jẹ̀láìrí ni ara Algeria ni àmọ́ ọlá dáwà náà wọ́n fi lè kù ní Algeria dáwà súnà nígbà làwọn sàbí fi láti láì ìpàlọ́ àbíkẹ́ náà ti kíni wọ́n gbà láì ní àtọ́sọ́ nígbà tí nẹ́tẹ́lẹ́tì fi bọ́tú mi ní àdìgbò sí ìjọba káyìn ó gbé wa wọn náà ló ṣe yá bèbè ó ní bá jìlì mẹ́sìn nàbí àbáyé ọmọ ìdílé nígbà ó máa ni tó 2015 wọ́n ti báyìí wọ́n ti báyìí wọ́n á débi ìjókòó yẹn wọ́n ti wọ́n á gbé ó gbé lórí àga rẹ̀ wọ́n á gbé lórí àga rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ ní ya àbùnà ẹ̀yọ́ ọmọ mi wọ́n dá lóhùn yóò wá dìde wọ́n lọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n súnmọ́ bí síkà yẹn ẹ̀rì gbé mi ya àbùnà yìí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. bí ẹ̀jẹ̀ mi gbọ́ yẹn wọ́n dá lóhùn yóò wá jáde ìjágbá ẹ́ ìgbàláyé ìsìnkú ìgbàláyé yé àbí mi ní two thousand fifteen two thousand mo ti bá ọjọ́ ìgbàláyé ìgbàláyé àwọn èèyàn yẹn owó ìgbàláyé ló ti مهلا مهلا مهلا جاءوا يركضون wọ́n sáré bọ̀ wọ́n sáré bọ̀ ẹ̀fọ́ ìfọ́rabalẹ̀ ìfọ́rabalẹ̀ ìfọ́rabalẹ̀ ìfọ́kọlù wa fún wọn ni wọ́n lè kú fún ẹ̀rìn ọ̀kan wa àwọn tí àwọn ẹ̀ ara tí bẹ́ẹ̀ máa ti lọ Saudi nìyí kò sígbà tó lọ Saudi à tó ní rí síra tuntun tó ti ṣe ọ̀fẹ́ ó sì mọ̀ fún yàn ọ̀fẹ́ ọ̀fẹ́ ó mọ̀ fún yàn ìgbà lọ láti mímú kẹ́mọ́ yọ́la mírò ibi tí bìtì di ìtìmọ̀ ìgbòkè lọ náà sí yẹn mo ní kí ló dé ó ní èyí ní fún yín ìtìmọ̀ òkè lọ mo débẹ̀ báyìí obìnrin ni obìnrin àmìrà tó ra àwọn tí àyẹ̀ ó ti pààkì méjìlá méjìlá ló wà nù pààkì àyẹ̀ ti mìíràn àmìrà ti sọ́ọ̀dì ẹ̀ pínpín ìtọ̀ sọ́ọ̀dì wọ́n gbé fún ìlọ́fẹ̀ẹ́ ó ní tó bá pariwo ẹ̀ ń gbọ́dọ̀ pariwo àwọn ìṣẹ̀ṣẹ̀ àwọn tó bá pé àwọn fún yọ̀ọ́ àwọn tó ti àwọn ọ̀tọ́ ọ̀tọ́ ìwọ̀n wọ́n bọ̀ sí bàbẹ̀ mo sọ pé tí tó gùnbẹ̀ lọ bá débẹ̀ máa máa kí ó ṣe ń bẹ̀. ó ti yé wa àwọn sí ẹ̀rẹ́ máa rí wọláhì ilé ìgbìmọ̀ tí wọ́n fi fún yìí mo bí àtàwọn ọ̀gá mo bá fún mi project kan wọ́n bá ní kí n àwọn ẹ̀kọ́ wánu muslim kí mi ọ̀rọ̀ tí mọ̀ ń ka wọn ọ wà ní tíra ẹ̀ máa kọ káàrì mọ̀ ń dá sọ̀rọ̀ mi ti fún pa wọn àmọ́ wọn náà fẹ́ níbi dájú wọn á mú rẹ́fẹ́sì ti fẹ́ wọnú tíra fi di dálò Qur'an àtà wọn gbogbo nǹkan tó wí ń bẹ̀ bí kúbọ̀ lọ́wọ́ àd kúbọ̀ lọ́wọ́ àd gbogbo nǹkan tó wí ń bẹ̀ ìbọn láì máa mọ̀lẹ́ wọlé wọnú ojú ẹ̀ bí àfi mìíà báyà ti fi bí ìjọba báyìí ní kíláàsì tó ti dùn بلاي بروفيسور جبابيل ابن محمد سليمان جيت بالجديد ابن سليمان جيت بالجديد ابن مواسى شميع الله يجب باي وين جيت بالجديد لا هو كل يوم قولي ما تون كوكا عالما تمو تون كوكا عالما تي جيت أطفن ملولي شو رفعتي تي تعرفي كلهم يرجع لي يجارة دي بوني سعيد مسلم كتاب الوهاب نايك لا يبقى لهم مسلم كايفان مسلم wọ́n ti gba bọ́ọ̀lù ìyanu ni ọ̀rẹ́ bíi ẹni fi ìdílé alùpùpù àmì ńlẹ̀ náà yẹ obìnrin àwọn kí ní àfi ní ẹ̀rọ tó máa fa rẹ̀ ó di ewa máa rẹ̀ o àìrísà ìdílé àti ìlú mi ni o àìrísà ìdílé ni ó di àìrísà ìdílé ni ó lọ́wọ́ kó sànù wa. باب الشهر عيد لا ينقصان باب وصول عيد كل دي كل دي كل دي كل دي كل دي كل دي كل دي twenty eight ni kò sí ti ìkíyà mí sọ̀kanu. قال أبو عبد الله قال إسحاق وإن كان نافذا فهو تمام فهو تسجناني أقناني فهو تسجناني أقناني قال محمد لا يجمعان بكلاهما نافذ وكيسي كيوسو إيد ليجي وادي وعدكو يعني أسو إيد في آوي عبيد في léyà ẹgbẹ́ أسويد ليا léyà ìjọba zulhijjá ayé ẹ̀kọ́ ni أسويد ìdíje kìíní oṣù kò ṣeéṣe kò ṣeéṣe حدثنا مسدد حدثنا مؤتمر مؤتمر قال سميت اسعاد ابن عن عبد الرحمن عن ابي بكرة عن ابيه عن النبي صلى الله عليه وسلم وحدثني مسدد حدثنا مؤتمر عن خالد الحبائي الله سبحانه كيف قال فيه على خالد الحبائي أي شو مكع يعني الحبائي شو مكع كيف تشيك فيها أو يعني إذا لو بقية بقية يعني دكتة إيه هذا يا بيك بيك أنا يا زي قول لي من بدري قول لي وا الحبائي أي شو مكع كان أخبرني عبد الرحمن عن حبيب ربك عن النبي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال شهران لا ينقصان شهر عيد رمضان وذو الحجة أو ذو الحجة هو يقول شهران لا أموس بي لا يولدكو وكان شهر عيد شهران لا ينقصان شهر عيد أموس بيجي رمضان أسر رمضان وذو الحجة ذو الحجة ذو يعني الحجة قال إمام البخاري رحمه الله وانت وانت وانت تاتين باب قول النبي صلى الله عليه وسلم لا نكتب لا نحسب وانت وانت وانت تاتين حدثنا آدم حدثنا شعبة حدثنا أسود ابن سيسن حدثنا سعيد بن عمرو وأنه سمع من عمر بن عمر رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال ثم قال عبد الله بن أبيك لي إن أمة أمية وقال أمك الكامة كامة لا نفس ولا نحب آية آية آية يسيسرو الشعر هكذا وهكذا أصل باين بايني أي يعني مرة تسعة وعشرون ومرة ثلاثين جميع يوجه تلتين جميع يوجه تلتين قال إمام بخاري رحمه الله باب لا يتقدم رمضان بيوم يوم أو لا بيوم يومين يقول أبو ونور رمضان كبير في الجمجي ونقاوة يقول إذا أولاد سلو رمضان نسي wọ́n á gbàwẹ̀ lónìí bá mú ṣáà pé ọ̀rọ̀ ọ̀la jíjọ monday lágbàá ọ̀la ọ̀tún ramadan tó máa gbàwẹ̀ monday gbàwẹ̀ lọ́kùnrin monday kò sábúrú mbẹ̀ àkọ́kọ́ wa ní ọkọ̀ fẹ́ gbàwẹ̀ lójó ní sunday wọ́n sì ní wọ́n wá àbí alẹ́ mọ́ oṣù bá ọdún ìrìn àmì ńlá yẹ kí ti gbé ńlá ọjọ́ ìdáná bí sọ́mi yẹ́wọ́mi àwọn yọ̀ọ́mẹ́yìn رمضان حدثنا مسلم ابن ابراهيم حدثنا هشام حدثنا يحيى عن ابي عن ابي كثير عن ابي سلمة عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول ابي هريره رضي الله عنه قال لا لا تتمنى احدكم رمضان بيوم بسم يوم او يومين ẹ̀dì kan ní yọ́ gbogbo àwọn ẹjọ́ kìí méjì wọnú oṣù Ramadan ńlá yẹkùn rajulun kana yasumu yawmahu falyasum dhalika al-yawm dẹ́pẹ́ máa gbáwẹ̀ rẹ̀ kọ́ ya gbà níjọ́ yẹn ẹ̀yìn gbogbo gbáwẹ̀ mọ́sílẹ̀ tọ́sí ìgbà bọ́ndì láwà oṣù ó lè gbà lójọ bọ́ndì yẹn ó di wà wallahu ta'ala alam Ìgbésẹ̀ àti ìṣòwò pé Bẹ̀nà Asmun sábà yóò máa ń أي عم إنسان شعبان كلها أو أكثر فلابات gbogbo ṣẹ̀dán tí a bí lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ ìgbìn tó ń bá ní ẹ̀wọ̀ falábáàsì òkùnkùn mẹ́ gbogbo àwùjọ aláàlùm. ara iná buhari báábú aululaye jíta vikirahu gúnú ọlọ́wọ́ bá tọ́ ti ní ìrántí ẹ̀ àti pàtàkì pé kẹsìmọ̀ ìyàwó ìlàlẹ̀ ààwẹ̀ tẹ́tẹ́ táwọn èèyàn ń gbá rẹ̀ wọ́n rò pé tí wọ́n Ramadan lè gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ ni ó di eyín ọlọ́wà ọmọbùnà kọ̀tọ́ bí i ṣe yára sọ̀rọ̀ láì kí ní ibẹ̀ òfin lágbára díẹ̀ ní àdìmọ́ àdìmọ́ bí báyìí ẹ̀wọ̀n ìgbó mọ̀rọ̀ ó lé díẹ̀ ọjọ́ ìjọba àlejò wa ni à ah, ẹ̀ sì súnmọ́ ni àlejò ọlọ́wà kọ́ àtàrà pé ìjọba lẹ́lẹ́tì ní sísíàmù أسئلة تسمين لوبا وكسما ويوين ردوا إلى نسائكم كن لباس لكم أصد بوجهين وأنتم لباس لهن أين يجب تبرفون بني أونا علم الله ما أن أنكم كنتم تحسنون ربما في أنفسكم عندما يقصنا يكتاي كني با يفيوا غير ذلك فتتابع عليكم أن تتوجيه سبحانه وتعالى ما فعلكم سمجكم فيه الآن اتلو باسلوهن كما سموا عليه اكتبوا ما كتبوا الله لكم ما هو الكلام سكوني أين أبكني كما سمع ما أخبرته قدوا إليني يرى الله سبحانه وتعالى يشيرون الله في أمه 1915 أبو عبد الله ابن موسى ابن إسماعيل عن أبي إسحاق عن براعة رضي الله عنه قال كان عن أصحاب النبي صلى الله عليه وسلم فإذا كان رجل صائم فحضر إفطار نام قبل أن يفطر لم يأكل ليلته ولا يومه قال ابي اسحاق أن يجيش الله سبحانه وتعالى وأن صدر براء رضي الله عنه كني كان رجل أما كانوا كما كما أصحاب النبي صلى إذا كان إذا كان رجل صائما كان أن باوى النوى أن باوى النوى فقدر الإفطار جوالات جوالات وقت كتير جوالات فعبر استفسار ما ما قبل أن يفتر يعني كون سكوته جواله علينا ولا يومي فلسلم يتعقل لا تعرنا حتى يمسي يواس انتباه بجانه وإن كيس بن سبعة الأنصاري كان صائما على قدر بن كيس وما سرمى الأنصاري على مدينة واجهوه كان عذر إفتار حتى امراته ما الله سوء قال ìyàwó ẹ̀ lára àìndẹ́kí tọ́ám láńsó olójúgbọ́jẹ́ tó olójúgbàrẹ̀ jẹ́ kárọ̀tílá láàfin intolic àtúgbò ní àmọ́sí sùúrù máa lè bá wọ́n jẹwa ọ̀kánà yàwó mọ́ o ní àmàl gbogbo ọ̀sán rẹ̀ ó jẹ́ bìtí ní ìgbà bí kí oòrùn àìná ò ló bá xaydi kala nafli waa dirafi iduba oúnjẹ a mo ò ṣe oúnjẹ ilé kankan láàrin omi sí oúnjẹ yìí amma di ọ̀sẹ̀ nígbà oríṣi àlẹ́ ọ̀rọ̀ bá ojú bá ń kó yìí gbà wọ ọgbà látàárọ̀ gbà ọkùnrin ìyàwó rẹ̀ ìfẹ́lẹ̀ ti lọ ìdáwó fi jẹun alẹ́ ó ní kó alẹ́ òsìlẹ̀ ń dùn lórí ìkọlù ìyàwó ẹ̀ tó kọlù ìyàwó ẹ̀ ìjẹ́kẹ̀lẹ̀ ìyàbí jẹ́kẹ̀kẹ̀ nù àwọn ọlọ́ọ̀fọ̀ òní máa mi ó mi ó ó mi ó mi ní fọ̀ lọ́nà mi ò ní kí ní kí يا رسول الله alákùnrin kuma dẹ́hùn lọ́dọ̀ da káàbí àyà ọmọdékùn lélàtí ní síyámù rọ́bàtún ìlà ní sàáìkùn farko bí ha fara an sì dé dá aláwọ̀ àkọ́ àwọn yìí kuma rọ́bà fún àtàrẹ pé mọ́lẹ́ bí fẹ́kọ̀ọ́ tó ní sílẹ̀ bí káà tó mọ̀ sẹlẹ̀ sí ó ní rọ́bà fún àtàrẹ pé àtúntò pé kí sọ́mọ̀ ìyàwó ní alẹ́ alẹ́ ọ̀wẹ̀ farko bí ha inú wọn wá dúpọ̀ yìí fara an sì dé dá ina da imamu ta yi bayyana haitu abu ya bi mina haitu asfad títí lóbi hannu owó dúdú abubuwan mọ̀ nínú dúdú kuma òfin títí bí asùgbà ni nígbà òtà al'alam orí ọmọ àdíwájú ọ̀rọ̀ ìmọ̀ ara bí ṣùgbọ́n sí filfadley ayakùn masjidi ayakùn masajid filfadley ọdún ìjọba ni òkú àdúrà ẹ̀ ti ìtìkàtù náà nípa àwọn olùkọ́mùsù àgbáníà lónà ní ti fábùlù ni àmì ọ̀nà àwọn amọ̀dé ìgbàdà àwọn tí a bòjú ti sọ̀rọ̀ yẹn ló táwọn àwọn ará ti yẹn sọ lórí láì tẹ́lọ̀ rẹ̀ mọ́tò ní ọ̀rọ̀ àwọn ilé ìbí ti kùnà ní pé wọ́n mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ sí ana ákìrọ̀ àmbíyá mọ́tìdí ákìrọ̀ mọ́tàdì ó ní ilé ewu ilé lọ́nu àwọn àbárí nǹkan sí lára wọn ìdọ́gbọ́ bá àtẹ̀rí nǹkan gbà àwọn ilé òtí ìlú sí àdíjì ní ìmọ̀lẹ́ pé àdíjì rọ̀ ní jẹ́ ẹnìkan ní ìsìn lẹ́yìn nípa pẹ̀lú wọn wọn ni àdíjì ti mú lọ́wọ́ ìdọ̀ yìí fún ní ló bá bú ẹkún tí ó dúdú ọ̀rọ̀ ànábì lọ́gbẹ́ ìdọ̀ yìí fún ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ó bá bú ẹkún ó ní eyín ìníṣẹ́ àpẹẹrẹ ìsọ́kùn ìṣẹ́ ìbá ẹgbẹ́ ìsọ́kùn àìsẹ̀ ìsọ́kùn ìṣẹ́ ìbá ọlọ́run kú sànù wa ọlọ́run mú dàjẹ́ sórí rẹ̀ yàtọ̀ kíámà bídà máa ń ṣe káàdì tó náà ọba lọ́dẹ̀ bá jẹ́ yàtọ̀ kíámà ẹ̀sẹ̀ náà fún mùsáàbà wà very very important. maaleykum salaam bila. wọ́n sọ pé anabi kọ́ ló fún anabi ọlọ́ọ̀ba wọ́n sọ pé máa fi ẹ̀kọ́ ló fún àwọn máa fi anabi kọ́ ló fún anabi ọlọ́ọ̀ba wọ́n sọ pé nìyẹn ó di yẹn wọ́n sọ nìyẹn ọlọ́wọ́ bá sàánà wọ̀tí àdúgbà mi ṣe tó gbà tí ó àwọn ọ̀rọ̀ pẹ̀lú àmìrù wọn ní ẹ̀ẹ́fìní wọn ọ́fíìsì wọn ní kìíní àwọn ọ̀rọ̀ mọ́lẹ́ pẹ̀lú méjì mọ́lẹ́ pẹ̀lú pẹ̀lú mọ́lẹ́ bákàrù gómìn ni irú ọ̀rọ̀ kan mọ́ mú wa pé ìmà ya àti ẹnìkún mi ní hódà ìmà ya àti ẹnìkún mi ní hódà wọ́n ní fílùmù dọ́rì ni ọlọ́run ni níwà táwọn òṣìṣẹ́ lọ́ máa ń báyìí ìmà ya àti ẹnìkún mi ní hódà ìtura àràfù wọ́n ní ọ̀rọ̀ yìí bùbárì yìí aláwọ̀ àtúntò láti fi máa di pé kò ní sí máa náà wọ́n ti kò sí ìgbà tó ti di náà bẹ̀rẹ̀ ni ní òtún kan yẹn ó kàmì láyà ni. báwo ni mo ṣe àbúrò mi ẹ̀sùn mọ́nà mọ́nà tó ti mọ́nà ni àti Suleiman bá ka karanta aya ne ga fansa mọ́nà yau bí ne ní jẹ́ lọ́mù gbọ́ bá ka karanta aya ne ọlọ́run bá ní adama wí ní kí kí lọ bàjẹ́ náà káwọn òjíṣẹ́ náà bá ń bá yín o ṣe ipá tí káwọn òjíṣẹ́ náà tó wá bá yín o òun náà ní ọjọ́ ìpínlẹ̀ ọkọ̀ sínú ọgbà àjẹ́nà yìí so àwọn òjíṣẹ́ náà tó wá wá wá wá wá ọlọ́run wá pé ilé yìí ni gap ẹtí ní ọmọ wa náà lọ pé kí ṣe ní China tí mo lọ́dọ̀ sí ọgbà yìí tí mo fi hàn mí rù wọn báyìí ó mìíràn ni ó mìíràn ni ọ̀rẹ́ ni tẹ́lẹ̀ bí kàkẹ́ la fi fa ọ̀rọ̀ ẹ̀ta bá ti bí ìgbà two hours àti níjọ yẹn àti wọn padà kátó wá sí ti finance bí ansaro ní máa fi wọn ní wọ́n di kọ̀ọ̀mù sáájú road ẹ̀mí dá mission amadiya movement ẹni amadiya mission àwọn mission àwọn wọn lè ju ti wọn àwọn amadiya movement àwọn wọn ti di àwọn wàrú islam movement yẹn àwọn wàrú fún ìgbà ọ̀ àfẹ́dà ah, àwọn ẹ̀yàn ti bá láwọn ẹ̀ eh, ọlọ́wọ́ tàbíwà ó bí yẹ́ bẹ́tẹ̀rí ni wallahu ta'ala alam eh? bẹ́ẹ̀ni ọkọ̀ ni lọ́dì sí ọjọ́ ìtìkẹyà ọkọ̀ sọ́dẹ̀ síbẹ̀ ẹ̀yàn à síbẹ̀ ẹ̀yẹn amíru wọn gbogbo ayé yìí ọdí sẹ́ni ni ọdí sẹ́ni ni láàrin ẹ̀ ti báyìí káàrùn-ún máa bẹ̀ẹ̀dì kí n dákùn kí n dákùn ìdákùn kí máa rẹ̀ òun lẹ̀ ìdákùn àmì ìrọ̀ àwọn ìdákùn kí wọ́n kọ́ àwọn kọ́ àwọn kan wá mo bẹ́ẹ̀ mi nì brazil láti máa rántí brazil láti máa rántí ọ̀rọ̀ ẹ̀ sáà ní ẹ̀sìn dàbí àwọn àfáwọn aláwọ̀ ní ìlú nígbà alẹ́ tó ààrẹ kí wọ́n di alẹ́ kí nìyẹn àbátí eléyìí ni ó wà lọ́wọ́ ló ẹ máa tí wà sùgbà gan mọ́ ẹ máa nífẹ̀ẹ́ ìyàwó yẹ ẹ máa tí wà sùgbà gan mọ́ ẹ máa nífẹ̀ẹ́ ìyàwó wa ìfẹ́ ni ọ̀ sànù wa ọgbà àbí ọgbà àbí kìrìmù àlà àríkì ọ̀hásàbí àjùmáyé ni والسلام عليكم ورحمة الله وبركاته